Hello, my correct people. How na day? Hope so na day fine. I greet you according to your time and according to the time you are seeing this video. We are still on the gist from the palace of Oni of Ife, my correct people. Oh. <laughs> the thing what they happen this time around, eh? It's better everybody be careful. It's better that everybody is careful. Both Oni of Ife, Toby, Quinomi, all the old lorries in that palace, they should be careful, more and more careful because the thing wey we dey hear so eh, you e know too, you e know too, we no too like am at all. According to wetin we dey hear oh, allegedly they say that eh, an elderly man from ile have advised Oniofe a very important advice. Yes, that is if Oniofe would eh, hearken to that advice and do it. Because since after Olori Tobi Philip don give birth, eh, omo, we no dey hear anything again oh we no dey hear anything only tobi tobi tobi tobi see just imagine a woman that gave birth to a set of twins you know say how she suppose to know how body go dey am but she stay for that place where she been dey sit down o oh, wey she dey take care of her uh, babies dey cause wahala my correct people she stay there dey cause wahala the worst of it all is that i don't even know what is giving her the morale that is that she, that she's uh, as in the morale that she's using to do all these things. I don't know what is even beating a drum for her that she's dancing. Because if you ask me, I will say that she she's supposed to rest. I know when a woman gives birth, uh, how the woman used to rest, relax his body, and he will regain all the things that he have lo- she lost. But this one, she gave birth, but she, the the pregnancy, I mean the baby have not even stayed for two weeks. She don't start to make trouble. The worst of it all is that She's now uh, battling, will I say she's battling against Kunomi? That same Kunomi that she said that it was because of her that God did this one for her or did do, do, uh, do the other one. Now that same Kunomi Naomi where she dey fight. Omo, the worst of it all right now is that Olori Tobi no use no dey use good eye dey see Kunomi at all at all. She mm. is even seeing Kunomi as her worst, worst, worst enemy as I'm talking to you right now. And this is what this elderly man, they say that this man now, this man loved Queen Naomi so much. You know, say, as Queen Naomi been innocent for that palace and they have been treating her the way they treat her, even to the extent of her leaving the palace for them, but still, they still wouldn't let her rest because of what? She have a son for the king. Now, Toby have given birth her own. Her own come be saying her twins, which she give birth to. Still, Toby still no, don't want to let Queen Naomi rest. So this man, according to what we heard allegedly, oh, they said that this man have called Oni of Ife and told Oni that, oh, Oni, see, I know say you are a king, but uh, you get what need to take someone to become an elder. Yes, the thing where Oni of Ife they sit down they see if uh, sorry the thing where been where the elder sit down they see Oni of will not see it uh, upon saying him be king right now. So the man was like, what is about to happen, the war that will arise by the time uh, this uh, Toby tried to accomplish her, her plan because Toby have a plan, a serious one at that matter. The thing wey go happen if Toby eventually accomplish her plan, Omo, it's better we start right now to fight it because if you don't fight it right now, things might spoil for us. According to what we hear, they said that the man advised Oniofe to set Queen Naomi free right now. May, may uh, eh, Oniofe set Queen Naomi free right now because Tobi get plan and Tobi's plan is not a small one. And the worst of it all is that Queen Naomi have been looking at these people and seeing them as co-wife, co-wife, co-wife. But Tobi, wetin Tobi dey plan for Queen Naomi right now, the man don talk am o. The man talk am say um toby hey, if if toby actually um this her plan if the plan come to pass everybody go cry because of that plan because wetin toby dey plan right now is to take Naomi off the way so that she will now control Tadenikawo. Because why? She don get pikin for Ooni of Ife, get son, get daughter and Ooni of Ife is not seeing this whole thing omo hey my correct paper, i no know whether una dey understand wetin we dey talk so Ooni of Ife no dey understand and see what is happening this elderly man have come out to say that the the war that will arise between Tobi and Queen i know that Tobi get mind Tobi get in short her heart no dey like Queen Naomi and Ooni of Ife's own she get heart she fit kpai anybody because of wetin she dey drag just imagine dat di babies never reach two weeks she don dey drag um um to be the yeye oluwa she don dey drag the position of Kunomi in the palace why Because she don get pikin two pikin for ooni of ife while queen get only one even the son wey dem dey talk about she get son now um daughter she get daughter but that madman wey came and advise that she should be careful um i just pray that all these things that the this this this drum that Toby is beating abi uh, eh, the thing wey dey beat drum for Toby, make Toby no dance to that tune uh, to the tune of that drum because if she dance to the tune the thing fit kpai her because as she dey plan to kpai anybody anything wey she plan against innocent people the thing go just fire back so for this uh, palace to be at peace this man was like Ooni of set Queen Naomi free let her go if she want to marry another man good if she don't want to marry another man let her go and take care of tadenikawo you are the only reason only reason why queen uh, queen is still in this marriage and because you don want to set her free she dey show you say she love you you are the one holding her she just relax because because of the kind of person wey she be set her free now because war is about to rise and this war wey go come up Oni of you cannot separate it though. You, Oni, cannot even fight it. Kunomi Naomi sef, na God intervention wey go wey she go use fight this war and win. If you know what is good for you, let Kunomi go her way. According to what we heard alleged Leo. don't forget that they are all alleged information. Na so they say the elderly man advise Oni of But what do you expect? Oni is not going to let Queen be because Oni of Ife loves Queen Naomi so much, but Oni of Ife forgot that uh, elder is an elder. The thing where elder sit down see, a child cannot stand up and see it. I'm not saying that Oni of Ife is a child; he is a king, and for the virtue of him being a king, there are a lot of things that God have vested in him that made him that king. But still, we still he needs to listen to some elders around him for his own betterment um yes for his own good so my correct people o wetin me i dey talk say be tobi anything wey you dey plan against queen naomi na you wey you go happen to your head yes if you plan against adenikawo thank god you don get your own children e go happen to your children if you plan against oni of although you're not going to plan against Oniofe because if you if anything happens to Oniofe where are you going to stay to answer Ogunwusi again you go back to your father's house or you go and beg your ex-husband so my current people na so we take dey hear am don't forget that they are all alleged information thank you and love you guys bye.